Ah, wa ọmọ ní ìwò wọn kọjọ kò ń gbọ́ làwọn wà pẹ́ láyé Wàsíù Àyìndé ọmọ bá ní o Adégoróyè ọba ní o ọmọ ojúṣà gbọ́dọ̀ ọgọ́jì ọmọ ọba kì í jagun bí ẹrú bàbá láyé ìjọba ìdẹ́wọ̀n ìdílé ọmọ jùṣàgbọ́ láwọn tó tàdémọ́lá mo bórin ilé mo bá ní lọ́dẹ gan ni a fi ìròyìn yóò ṣàkóso ra ilé mo bá lù lọ́dẹ gan ni a fi kí ìròyìn yóò táfojú bá ìrọ̀lẹ́ mo bá ń dẹ́wọ̀n ìdẹ́wọ̀n bó ti ṣe kọ́ nìyẹn o lọ́jọ́ tí aláàjì síkírù lẹ́mọ̀ọ́ ọmọ ojúṣe Àgbàlá Ògo ṣàbẹ̀wò sí bàbá ẹ̀ o ṣé àbúrò bàbá ẹni kàwọ́ ẹni ni o aṣáájú ẹni dè iṣẹ́ bàbá ẹni náà ni tẹ́ ò bá gbàgbé àní ìtàkùn tó ṣàgbè náà ló ṣe elégédé o ìbátan nílá ni síkírù lẹ́mọ̀ mọ́yè gẹ́sọ̀ ọmọ oṣù àgbọ̀lá ọgọ́jì àti wàsíù àyíndé nítorí òǹgan ló o ìyá wa àlímọ̀tò ṣàdé ọmọ ìlú péjú èkìtì tó bí àyíndé gan ni ó wo lẹ́mọ̀ olórin fújì yìí dàgbà ló bá foni kí olúwaye fújì tó ń gbé ògo òdílé wọn ga òun ní láti yẹ kí ọmọ ṣe fún bàbá ẹ̀ ni o ṣá o lóde ọjọ́ ajé monde yìí gan ni ní ìtàn lábẹ́ nílùú ìjẹ̀bú òde tàbí ká sọ pé nílẹ̀ ìjẹ̀bú níbi tí máa ń gun ilẹ̀ yorùbá aṣáájú àwọn onífújì nílẹ̀ yìí ẹni tí gbogbo ayé túmọ̀ sí olúwaye fújì alhaji wasiu ọlásùnkànmí àyìndé marshal yóò ti gboyè ní láláàfin ọba síkírù adétọ̀nà kábíyèsí o àwùjalẹ̀ ìjẹ̀bú gẹ́gẹ́ bí olórí ọmọ ọba akilẹ̀ níjẹ̀bú ni o kábíyèsí gan ni aláyélúwà ọba dókítà síkírù káyọ̀dé adétọ̀nà ọ̀gbágbá kejì ọ̀gbábá tí gbọ́tẹ̀ ìwọlẹ̀ bámúbámú àwùjalẹ̀ ìjẹ̀bú ni yóò gbé ọkọ̀ emmanuel adérọ́pò débẹ̀ o àwùjalẹ̀ ìjẹ̀bú gan ni òní yóò fún lọ́pàá àṣẹ tí gbogbo ilẹ̀ ìjẹ̀bú máa sọ kutu wọ̀wọ̀ nínú ìkéde tí ọ̀gá wa ṣẹ̀san Goldmine TV fi síta o bàbá yìí ti sọ pé ọ̀sẹ̀ kan gbáko ni wọn yóò fi ṣe ẹ̀yẹ ńlá yìí o bẹ̀rẹ̀ láti òní Monday ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ni bí fàájì bá ṣe ń lọ táwọn olórin fújì lóríṣiríṣi bá ti ń ṣeré tí wọ́n ń kọrin láwọn àdúgbò wọ̀nyí Lagos Park ọ̀bálẹ̀ndé park ìbàdàn park ẹ̀pẹ́ páàkì òyìnbó junction ojú ọjà òkè ajé paríparí àlágbólé àwọn wàsíù àyìndé gan yẹn nínú ìgbà ojúṣàgbọ́lá ní ìdẹ́wọ̀n bẹ́ẹ̀ ni ètò yóò máa lọ láàfin ètò ìṣẹ̀dálẹ̀ ni o ṣé yorùbá ló làṣà ọmọ olùtọ́dáwà náà ni ó ní ìṣẹ̀ṣe o ní tòdodo oyè olórí ọmọọba akilẹ̀ níjẹ̀bú kì í ṣe kékeré o ńlá nínú ètò ọmọ yorùbá pàtàkì máa ń jẹ níjẹ̀bú gan ni o ṣé orí tí yóò dá dé nínú agogo idẹ ni yóò ti wá o ọ̀rùn tí yóò lo ìjìbàrà àlẹ̀kẹ́ ńkọ́ nínú ni ìbàdí àyíndé ọmọgbọ́lá ọ̀tí olùmọ́sáàjì aṣọ láti tanná yanranyanran inú agogo dẹ lọ́mọ àlẹ́mọ́tò ṣàdé àti mú nǹkan ẹ̀wá ẹ̀wá gbọ́ ò tó bá di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n gan ìyẹn lọ́jọ́ àṣekágbà lọ́jọ́ yẹn gan ni àwọn ààrẹ orílẹ̀-èdè nítòsí àti lọ́nà tó jìn yóò ti yọjú sí Ìjẹ̀bú o bẹ́ẹ̀ làwọn gómìnà pàpà ń bọ̀ wá bá ọmọ Ògúnṣàgbọ́lá ọgọ́ ìṣe ẹni ńlá láàfin ọba Òjàlẹ̀ gan ni o níjẹ̀bú òde bẹ́ẹ̀ làwọn ìgbà ojúmọ̀ láwùjọ náà máa yọjú o àtàwọn ọba aládé ńláńlá tí wọ́n bọ̀ wá kí ọmọ gbọ́láhàn kú oríire jíjẹ mímu ìrọ̀rùn ni o oní nǹkan là á jẹ́ kó ṣe o Wàsíù Àyìndé ọmọ Àlímọ́tù Sàdíyà òmóye yìí jẹ kí ọba aláwùrábí ó jẹ́ kó o gbó o kó tọ́ nílé ìdúníyàn níbi tó gbé e dé lónìí tẹlifíṣàn rẹ fáwọn ọmọ Yorùbá ṣàdúrà wípé kò ní dànù bó bá wọlá Muhammadu.